الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى فولوبا أقول يأتي لكم أسود لدن محمد ọlọ́run kí ó gba àwẹ̀ wa wọn ìgbàgbà tí ọlọ́run kó gbà èyí tó ti rọrùn àìlè rọrùn mọ́ ọlọ́run jẹ́ sọ̀tọ̀ èyí tó ti rọrùn ìgbàgbọ́ oṣù ọlọ́run fún ọwọ́ ọlọ́run kọ́ láti fi rẹ̀ kọ́ láti kà àwọn àtẹ̀síwájú tí adé ذكر المصطفى رسول الله وهم آية الكرسي لأنه يأتي آه أو لقد عبد الله بن مسعود رضي الله عنه قل خرج رجل من الإنس إن كنا ويراه لكنا يجدد ó jáde lọ fàlàkíyà rajulun min al-jinn ọkùnrin kan náà rẹ̀ ní wọ́n pàdé ẹ̀ fàkọ́ ọ wá sọ pé hal laka an tusari'ani àlùjànnú sọ fún ènìyàn pé sí olúbámi kámùjàkadì sólílá sí olúbámi mùjàkadì fa in sara'tani alẹ́bùkà ayà tó bá ní dáhùn mọ́lẹ̀ ìkọ̀ ní ayà kan ìzákọ̀rọ̀ tàháhí na tẹ́lẹ̀kùrù méjìtà tó bá ti kàmbà tó bá wọn lórí rẹ̀ lámìyàn dìkólé òṣè ìtọ́ ìsúnú wọn lórí bẹ̀ wọ́n ni fasọ́rọ̀ àhú fasọ́rọ̀ arákùnrin wọn bá mùjàkadì ọwọ́ dámọ́lẹ̀ fàkọ́ọ̀lá arákùnrin wá ní inni àrọ́kàdọ̀ ilẹ̀ ṣàfíìtẹ̀ mo rí ọ pé ọtí tó pọ̀ ó sì rù ọgbẹ́ kàánà zìrọ̀ àyíká zìrọ̀ àkẹ́lìgbì apá rẹ̀ ló jíjà bí apá ajá afà ákàdá ántún àyú àjín tí bẹ́yà jẹ́ ń ṣe mọ́ nínú ẹ̀wùgọ́mẹ̀wù Ayiwa al kullukum síbẹ̀ ń am anta min bainihim àbí wọ́n ni bí wọ́n sí lílà ní wọn fàkọ́rọ̀ inni bainahu la dọ̀lẹ́ lẹ́bí sí tó wà ní mọ́ kápù olóhùn tó kápù fún mi o wọn òun lágbára òun sí dáadáa ó wá nípa àwídìí fasọ́rọ̀ àhú ọba tó dá ọ tó bá mìdàkájì fasọ́rọ̀ àhú al'insi ẹmẹ̀yàn ó tó dá mọ́lẹ̀ fàkọ́ọ̀lá aljanuwa ni takọrọ̀ ayatar kursi fa'un takọrọ̀ ayatar kursi ọka ọmọka ayatar kursi فإنه لا يقرأ أحد إلا دخل إذا دخل بيته إلا خرج الشيطان قل يلقونك نبات باولي àfi késo sí kí ni késo jáde kó mi lébẹ̀ wọ́n la òwú kọbàjó ka kọbàjì lè hìmáà yóò so yóò dúdúdú kan bí dúdú kí ni yóò so ìṣòro àdàbí dúdú kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó sá jáde ọ̀rọ̀ ti gbẹ́rùn pípé yóò sá ìfẹ́ gbọ́rọ̀ púpẹ̀ yóò sáré pé àsáré sórí yóò sáré lórí sósì mọ́ bẹ́ẹ̀dì ẹ̀ tí wọ́n bá pẹ̀lú tó yóò tó wá mọ́sálásí tí wọ́n bá tó sì kọ́mọ̀ kò tó gbẹ́gbọ́ kọ́mọ̀ náà yóò tó sáà ti yóò sàmọ̀ gbé wa ìdí ìrànlọ́ ti tẹ́lẹ̀ tó bá wá dé lòun yóò máa gbé wa sí ìyàn lọ́kàn títí gbà ní èèyàn ní fi mọ́ ìtẹ́yẹ fi mọ́ nínú ìrọ́pọ̀ dàrú mọ́ ẹ̀rọ ju ìṣe ìṣòro ni. Náà ó ní yóò ké bí kíkẹ kẹtẹ yóò tú dídó sóòrè wọn á ohun kẹtẹkẹtẹ wọ́n á bí ibùnà sórí tó sọ̀rọ̀ yí pé arákùnrin tó láàrín ìgbẹ̀rún mọ́lẹ̀ yìí àhúwà ọmọ ṣe mọ́rù ní kọ́ọ̀lá mọ́ ní àṣà ń yẹ kó rẹ̀ ilá ọmọrọ̀ tàbí ọba tó jẹ́ tí ìbáṣọ mọ́rù jẹ́nìkẹ́mọ̀ tàbí torí pé wọ́rùn bọ̀ wà lójú ọ̀nà yóò yà kó mẹ́ ibi tí ìmọ̀ni wọ̀rọ̀ tí ó dé nínú táàrí dì mọ́ bí ni pé ọ̀dọ̀ tí wá bí ìfẹ́ ẹ̀ pé ìmọ̀ni mẹ́hẹ lọ́dọ̀ wa gan ẹbọ́ sí pọ̀ òun ló fà ló fi jẹ́ sí pé mọ́ sọ ń ẹni òtútù lọ sí rẹ̀ òtútù dábò rẹ̀ ní gbádùn rẹ kí fà tó náà ní àjẹ́ ara kankan bóyá kéfèrí sí kéfèrí náà lọ́pọ̀lọpọ̀ wọn ẹni ẹ̀wọ̀n ní sí ní àgbẹ̀mí ẹ̀mí ń pàdé tó jọ ń tó jọ ní kùránì náà lọ náà ló gbára ló ní títí ẹ̀ pé ẹwọ ti òbáyìí náà lánàá pé gbogbo yẹn ni ọ̀fẹ́ sí ma ẹ̀yẹ àjẹ́rẹ́ mọ̀ pé gbogbo yín agbára yóò ká mi ó sọ pẹ̀lú confidence rẹ̀ báwọn ṣe rí nìyẹn báwọn ṣe rí nìyẹn náà nínú ọlá ẹlẹ́jẹ̀ àmọ̀ pé ayátàrù kò sí ìwà dára ẹlùpá ẹlùpá tó ẹ̀fàyé a sábẹ̀lẹ̀ ìbí yíwa pé ayatul kursi ayà ìṣọ́ ni ìmọ̀ ń dáàbò wọn inú ọlá tó tó wà fún òun náà ni pé áyà yìí téèyàn bá kà ní ẹ̀yìn ìrun wákàtí mára àrùn kọ̀ọ̀kan nínú tí mọ́ mú yẹn tí mọ́ sí sáwà bá lè jẹ́nà fún yẹn ó sì rán ọba ní ma ń kọ́ra náà láfẹ́ kàí ó ní ma ń kọ́ra dúbúrà kó lè sọ láti mọ̀ tó bá tí ààyà tẹ̀lẹ̀ kòrò sí i ẹni tó bá ka ayatul kursi lẹ́yìn ìrun wákàtí mara àwọn lẹ́yìn ìrun ọ̀rọ̀ ẹ̀kọ́ kan tó bá ka ayatul kursi lam yamna'hu min dukhulil jannati illa an yamut kò sí nǹkan tí ò ní ti jọ wà ní jẹ́nà ìpé àìtí àjẹsí pé nínú tí mọ́ sí sábà bá ìjẹ́nà fún yà òun ni ayatul kursi ayatul kursi yìí yàtọ̀ sí jẹ́yìn wákàtí márààrún lójoojúmọ́ bó ṣe wà ní súnà ní pé àkàlẹ̀ mẹ́jọ lójúmọ́ kan ẹni tí ò bá rí kàlẹ̀ mẹ́jọ òṣètòrò ókùnkùnkùn kàkù kìrì wákàtí márùn-ún lásọ̀ yìí márùn-ún ti dúrà kí ti tásí láàárọ̀ ọ wà níbẹ̀ ayatar kò sí èyí tásí nírọ̀lẹ́ ọ wà níbẹ̀ ó di mélòó ó di méje tí èyí táwà sí tàbá fẹ́ sùn lálẹ́ ó di mélòó ó di méje àwọn àyè méjì yìí ni a ti máa ka ayatul kursiyu lójúmọ́ ìtí ayatul kursiyu ìtọ́wà òyìnyẹ ó sì lérò súnà nìyẹ ayatul kursiyu ayà sọ ni gẹ́gẹ́ bá ti sọ ṣùgbọ́n ibi wọn bá ti ní ká fi wá sọ náà lásìkò láàlù fún láti wá sọ àgbọ̀dọ̀ tó kí ó jẹ́ àyà sọ láti máa wá ká níbi tá àti rẹ́rìn fún lápẹ̀jú ìnísìn èyàn fẹ́ travel nísìn yani ya kaya tarkusi aya so ne kullun so ne ko so ba sai aka kusi wani kakata ba sai ya ji ara ìtàn kákàtà bá ń sìn àjò ìyẹn wà lọ́tọ̀ òun ni ká lọ kọ́ àwọn àsìkáàrù káàsì tàbá sìn àjò ó wà lọ́tọ̀ òun ni ká lọ kọ́ kìí ṣe ayátàrù kò sí kìí ṣe ayé rẹ̀ gbogbo kan ló láàyè ayé rẹ̀ kọ́ nìyẹn نعم wọ́n ní àyà yìí ó kó gbólóhùn mẹ́wàá sínú sẹ́ntẹ́sì mẹ́wàá ló kó sínú àwọn ni allahu la ilaha illahu allahu ọlọ́wà tí sí allah ó kọ̀ yìí òun nìpínlẹ̀ gbogbo kọ yẹnyẹ gbogbo kọ lọ́ọ̀bá tó kù ńlọsíkíni ńlọsẹ́ nílọba rẹ̀ ìpìlẹ̀ kọ ni Allahu òun náà ni ìtumọ̀ Allahu ni al-ma'budu ẹni tàǹsìn Allahu ọba Allah la ilaha illa hu kò sẹ́nì kẹta tó tó jẹ́ sí gbogbo tó ju òun kẹrẹ lọ alhayyul qayyum ọba alaye ọba tó ọba alaye tí ò ní kú láíláí tí ò ní bẹ̀rẹ̀ tí ó sì ní gẹ̀ẹ́ tí ò lópin alhayatul kamila ìsẹ̀mí tó pé lẹ́sẹ̀mí ọlọ́ kò ní bẹ̀rẹ̀ kò sí ń pẹ́ àwọn náà ní ni wá ayé tí wọ́n ó ní ó sì lókun wọ́n tọ́lọ́pọ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú lókun alùpọ̀ yìí olóba tó sí kí ni ọba tó dájú fún rẹ̀ tí ò ní bùkátà sí kẹ̀kẹ́ ní ìtọ́dá tó tó gbogbo ẹ̀dá ni wọ́n sí kí ni wọ́n ní bùkátà lọ sọ́dọ̀ náà ìtumà rẹ̀ alqa'imu bi nafsihi wa tumani alqa'imu ala ghayrihi ẹni tó dá dúkù rẹ̀ tí tó mójúdú gbogbo nǹkan ọlọ́lọ́ ọlọ́wọ̀n ní bùkátà sí dákàkà tó fi níyà ayọ́ àdínáṣù ila ọba ọlọ́rọ̀ ọbẹ̀ yìí ọrọ̀ ọ̀pọ̀ tó dá kò ní bùkátà sí kẹ̀kẹ́ nínú tọ́dá wọ́n ni láàkà òhùhù sínà tó wà láàánáwò ọba yìí ògbé sínà ni ògbé ògbé tó sí gíní kìí mú ọlọ́run wà láàánáwò kìí sí gíní kìí sùn ọlọ́run bí tó gbé kìí sí gíní onye sùn ilẹ̀ máa wà láàrin ànáàmù ọlọ́ọ̀bá kìí sùn ó wá náà sí síbẹ̀ wà máa ń yá ọ̀tọ́ sọ́lọ̀ kó يرفع إليه عمل النهار قبل عمل الليل iṣẹ́ ọ̀sán wọ́n gbé lọ sọ́dọ̀ náà before iṣẹ́ òru wà ámàlù léèlè qabla ámàlì nàhárì iṣẹ́ òru wọ́n gbé lọ sọ́dọ̀ náà before iṣẹ́ ọ̀sán hijabu an-nur láwùkà ṣáfàún tó bá sì mẹ́lẹ̀ yẹn láàárọ̀kọ́ tí ṣubuhati ṣubuhati wà jìíhì mọ̀ta ilé ìbásọ̀rọ̀ ogun ìfàlìkì ìmẹ́lẹ̀ wájú ọlọ́run gbogbo ibi tó bá ti dé báyìí yóò dùn kan ó jóná pátápátá ọlọ́run lásán yóò ṣe kí ni gbogbo ibi tó bá dé báyìí ẹ̀kọ́ yóò jẹ gbogbo ayé nù ẹgbẹ́ kò sí ibi tí ìmọ́lẹ̀ wájú ọlọ́wọ́ bọ̀ lè ká tí ò ní kọfà yóò jẹ gbogbo ayé nù ní òfin rọrùn láti rọ́nà ọba láyé bí ni lọ wo òkè wọn tó kẹ̀wẹ́ bá sí wà bó ṣe wà ó rí wọn ọlọ́run fi ìmọ́lẹ̀ lásán ọlọ́run sí ọ̀kẹ́ òkè sí ni ọkụ àrẹ́bì musa náà dákò olófà gbà tàbí lọ sókè sọmọ wọ́n ma sọ lọ́lọ́ ọba rẹ̀ ó ní nóòrò àná àrọ̀hùn ìmọ́lẹ̀ bóhun sí lérí ẹni tí mọ́lẹ̀ jẹ́ gbogbo ìmọ́lẹ̀ kò lè jẹ́ orí kẹkẹ mọ́ ana àánà mọ́jú rẹ̀ bí mọ́lẹ̀ bá bóhun bá nke

sọ́lọ́ sí ń sùn báyìí ṣé irú ìbéèrè orí àrẹ́bì musa orí àrẹ́bì ẹ̀rọ láfẹ́ pé inú kò lálàáfíà lọ́ni ọlọ́run aránṣẹ́ sí ó ní kí àmọ̀ láìpọ̀ fún ní ìgbò méjì kó dì mú lọ́wọ́dọ̀wọ́ alẹ́ kó sì sàìsùn kọmọ́sùn ibi omi wọn ní fọ́jọ́ mẹ́ta kọmọ́sùn fọ́jọ́ mẹ́ta àrẹ́bì musa gbọ́ ìyá wọ́n ní padà borí ẹ̀ ìgbó pọ́ ọpọ́mọ lọ́wọ́ ìnáàbì tọ́lọ̀ bá sùn tọ́lọ̀ bá sùn pé ayé àti pé oorun èèyàn ma fi rẹ́sì ẹni tó bá rẹ̀ tí ó rẹ̀sì ló sùn ọlọ́wọ́ bá kìí sọ tó ní adásánmà àti ilẹ̀ wà máa máa sànà ní lòlóògbè wàhálà kan kò mú wa bá ṣùgbà pé àádà ń pé ṣọ́ọ̀ṣì ti wá pọ̀ rárá ọlọ́run bá kéṣe kéṣe kìí ṣe ẹ̀dá táàmù á fi àwọn nǹkan báwọn táàmù fi ròyìn làhú máa fi sàmà gbogbo tí bẹ́ ń sánmà àtilẹ̀ kò sí fẹ́ni kankan tọ́lọ́run ọba rẹ̀ ẹnìkan àtọ́lọ́run sì jọmọ sí àrẹ̀ kò sí tọ́jọ́ jẹ́bọ́lá sọ́bọ̀ pé in kullu ma fi samawati wal ardi illa àti rahmani abida ọlọ́run gbogbo tí bẹ́ ń sánmà àtilẹ̀ yóò wá bọ́lọ́run ní kíni lẹ́rù من ذا الذي يشفع عنده إلا بإذنه قال لنا تيسي pẹ̀lú dọ́lọ́ kò sẹ́ni tí ó sì àbí pẹ̀lú gíní bí ìdíni pẹ̀lú ìyọ̀dọ́lọ́run kò sẹ́ni tó lè láyà fi rẹ́ àmọ́ mẹ́sìkà ní ìyẹn àà kò sẹ́ni tó láyà rẹ̀ kò sí kọ́dà àwọn àrẹ́bẹ̀ náà pọ̀ láyà rẹ̀ ìtànkù ní àṣàfáàtùl kúbúrọ́ ìsìpẹ̀ láì ìsìpẹ̀ tí ọlọ́run fi ìsìpẹ̀ pé kọ́lọ̀ tí ẹ̀sẹ̀ kọ́ sí ìdájọ́ lásán ni pé ọlọ́run sí ìdájọ́ tó kálùkọ̀ mọ̀ ìfẹ́ ẹ̀rẹ́ bá já sí lásán ni àyẹ́ ti dédédédé òun ti pa wọ́n òun ti mìíràn dáru òun ti rẹ̀ bí wọn ádámà pé ìwọ ni bàbá láwọ́ ọba abẹ́lọ́run kó sì dájọ́

wọ́n lọ bá ànábì wa Mùsá òun ló ní àà ara òun pa ìmú kan ojú ń tì lè lọ bọ́lọ̀ wọ́n lọ bá wa isa àlé ìsàlá òun ní kankan òun ní sọ ẹni ní òun wọ́n lọ bá ànábì wa Muhammad ọlọ́run akọ ní tí ó mọ̀ fi yẹn náà yọ́wọ́ wa yẹn náà bá níyìn tí wọ́n yẹrú ẹ̀ ọlọ́run sì fi kọ bí ó yóò wo lulẹ̀ ní yá Muhammad ìrẹ́ Muhammad sal tó tọ̀ mọ béèrè tó fẹ́ tapọ̀ ọ̀ṣáfí kò ṣàfà ọ̀rá sì pẹ̀ká gbà pẹ̀lú kí ọlọ́run sì ọjọ́ ìdá ومن ذا الذي يشفع عنده إلا بإذنه tálẹ́ni náà kò sẹ́ni tó lè sì kẹfẹ́ kẹlẹ́dọ̀ náà àyàfi pẹ̀lú gínú pẹ̀lú ìyọ̀dọ̀ lọ gbàgbà tó wá rí pé olórí ọmọ adámà sọ́jọ́ ọmọ adámà gẹ̀gẹ̀rẹ̀ òun jẹ kò sí àyàfi pẹ̀lú gínú pẹ̀lú ìyọ̀dọ̀ ta ló kù lẹ́nu rẹ̀ tó wà lọ́wọ́ ló dáadáa kò kẹfẹ́ sí pẹ̀lú ẹ̀nì ta ni kò síbẹ̀ kò sẹ́ni tó túbẹ̀ torí àwọn àyà mi náà tọ́ka lélẹ̀ nínú sọ́wọ́tò nínú ọlọ́lẹ̀ wàkánú mọ́láàkí fi samáwátì àmà ìmọ̀láàkà nínú sọ́mà látòbì ní ṣàfáàtò ń ṣe yá tí ìsìfẹ́wò lè wúlò kankan ilá mẹ́bàdì ayé àdánà lọ́mù àfilẹ́gbà tí ọlọ́run bá yọ̀ǹda lèmọ́ yẹ̀ṣà òfẹ́ni tó bá fẹ́ wàyá rúdán ó sì yọnu sí ọlọ́run wà láyé ṣàwọn ilá lèmọ́ ní rùtádọ̀ wọn ọlọ́run yọ́nú sẹ́ni tí ó sì pẹ̀ yóò sì yọ́nú tẹ́ni tààfẹ́ sí kíni tààfẹ́ sí pẹ̀lẹ̀ náà bọ́rọ̀ ìsìnkú yẹn sí jẹ́ òun na ya'lamu ma bayna aydihi wa ma khalfahum ọlọ́run bá mọ̀ tí kò sí tọ́lọ̀ ọbọ̀ ọmọ nípa wájú gbogbo tí ń bẹ tọ́lọ̀ mọ̀ nípa ẹ̀dá pátápátá kò sí tọ́ pamọ́ fọ́lọ̀ nípa ẹ̀dá wala yuhituna bi shay'in di ilmihi illa ọlọ́ni kò sí nǹkan tí wọ́n mọ̀ nípa ọlọ́run àfihàn tó bá fẹ́ kí wọ́n mọ̀ nìkan méjì ni wọ́n láàyè hìtú náà bí ṣe ní ilmi kò sí ẹ̀ka tó mọ̀ nípa ìmọ̀ náà àfi tọ́lọ̀ bá fẹ́ kí wọ́n mọ̀ nípa kíni nípa ìmọ̀ ọlọ́run ìmọ̀ lọ́fìn mahfuz ọlọ́run sọ nìyẹn àyàfẹ́ni tọ́nà bá yọmú sí lérò sóhún nílùú náà òjíṣẹ́ òun lára rúta àrífà sí lánà tánàbí ní ẹnìkan ọmọ ẹlẹ́ni kí ló dé tó fi jọmọ nípa ọmọ kí ló sábàbí ìgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó wá kú fẹ́ẹ̀sẹ̀ á fún ànábí làbárí ànábí ọmọ tí ó jẹ́ gbogbo ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ tí kó bá dé bá kó wá ọlọ́run fi mà nábì nínú mọ̀ kòkòrò ara ilá mẹ́rẹ́ta dọ́ mẹ́rọ̀ sólí òun náà ni iṣẹ́ rẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú sàárè ara kọ̀kọ̀ ní tọ́nà fi mà nábì ilá mẹ́rẹ́ta dọ́ mẹ́rọ̀ sólí òun ni na alákọ̀ọ́kọ́ wà láàrín ṣe ń lọ ìṣe min ilmihi tó mímọ̀ kẹta nípa àmọ́ náà àyàfi tọ́lọ̀ bá fẹ́ fẹ́ ni fẹ́ kí wọ́n mọ̀ ìjọba fẹ́ kọ́ wọ́n mọ̀ náà wọ́n mọ̀ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà láàrù ṣe kú nà bí ṣe imin ilmi yìí wọn ò nímọ̀ kẹ́kẹ́ nípa záàtì ọlọ́run pàápọ̀ ọlọ́run àwọn orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run àyàfi kí ni ìtọ́nà bá fẹ́ kéèyàn mọ̀ nípa rẹ̀ ó ti yé torí ẹ̀yọ̀ kan lórí nípa ọlọ́run kọ́ ọlọ́run ló kọ èmi fẹ́ fún wọn fẹ́ fún ọlọ́run ló ọkọ̀ tí mo ronú fún wọn fẹ́ fún ọlọ́run ló báyìí láyé kò tó bẹ́ẹ̀ àbí tó bá fẹ́ ṣe rí bú láìkìyàwó lẹ́kọ̀ọ́ èyí fọ́nà lóko ọkọ̀ tọ́nà bá fúnrẹ̀ náà lókè ìtànà bí bá pè lóko náà lápè á lè máa ń kọ́ lọ́wọ́ bá méjì náà lọ káàdì inú àbí káàdì inú súnà tó lálàáfíà súnà ọmọ àṣàlà lẹ́yìn fún lójú oorun èyí gbà lójú oorun ẹni bá sì gbégi ọmọ tó bá kọ́mọ̀jọ púpọ̀ àlùjọ̀nú ló lọ́wọ́ ilé ẹ̀wọ́ ọmọ ń fà tí ọmọ yí lórí èyí ní pa náà bá kó yí lórí láíláí kí bá wọn lè pífà pípè ní a máa ń pí orúkọ náà wà ní èyí ní pí náà ó sì gbé lè ní àwọn ọkọ̀ tó dá kìí sókò náà ní fa àpọ́yókò èso ní ìdírísì gbogbo ká máa fà á ká máa sáwọn bídíà lọ sí gíní bídíà lọ bá dé bídíà lọ bá dé náà ilé ìlú pẹ̀lú wà láyò ṣe tó na bí ṣe yí min ilmihi illa bima sha kò sí kẹkẹ tí ó rọ̀ nínú mọ̀ náà fẹ́ wọ́n mọ̀ èkejì kò sí ẹ̀tẹ́ tí wọ́n mọ̀ nípa ọlọ́run gẹ́gẹ́ àbítọ́lọ́ bá bẹ́rẹ̀ kọ́ mọ̀ nípa ara wọn nínú kọ́ rẹ̀ ìròyìn ẹ̀ láti rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti ra kòrì sí yìí sàmàwá ti wà lọ́rọ̀ wọ́n ni kòrì sí yọ lọ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ojú sánmà àti ilẹ̀ lọ kòrì sí yọ lọ ọfẹ́ ojú kíni ojú sánmà àti ilẹ̀ lọ tó wà ní kòrì sí yìí ní sókí kùrìsí yìí ní kí ni wọ́n ni mọ́ọ́díù alkọ̀dàmẹ́yì ayé ẹsẹ̀ méjì ẹsẹ̀ ni ayé ẹsẹ̀ ọlọ́ọ̀ méjì òun ní kí ni òun ni kùrìsí yìí kùrìsí wà ní kí ni ọfẹ́ ojú gẹ́gẹ́ lọ sánmà àti lè lọ ìtumọ̀ ní ìtẹ́wà tó kùrìsí yìí kò lálàáfíà eléyìí àmì kú sí ìmọ̀ ọ̀lọ àmì kú kò sí ìwọ́n tó kú sí àlàáràṣí ọjọ́ra wọn àlàáràṣí dáwà kò sí yóò dáwà kò sí yóò sì tó kéré sí kíni ó kéré sí àlàáràṣí ọlọ́ náà kí àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní wàláhì nafsi biyadi fúnfọba tó lẹ̀mí mi búra masamawatu sábò wal aradun sábò inda al'arsh illa ka halqati mulqati bi ardi falati ó ní tẹ bá fẹ́ wo ipò tí sánmà méjì ẹgbẹ̀ méjì wà sí kùrùsí yìí ó bó ṣe rí sí kìrì rí sí kìrì sí yìí nìyẹn ẹwà gbọ́ ó wá ní wà inna fadla al-arshi ala al-kursiyyi ọlá tó wá wà fún al-arshi tó fi ju kursiyyi lọ ka fadli al-falati ala tilka ọlá tí jẹ́sà ti ní tó fi ju kí bákan náà ni kùrì sí yù sí rí sí àlárasí kùrì sí yọ pàrẹ́rẹ́ àlárasí láníyẹ́ ó ti rí sí bó ṣe tó nù Abdullah bin Mas'ud radiyallahu anhu ló wá sàlàyé nípa àlárasí ọlọ́ wọ́n ní ìpele kọ̀ọ̀kan sẹ́wọ̀n pín sí mìíràn sẹ́wọ̀n kejì èrè 50,000 years olówà mẹ́ sẹ́wọ̀n kan sí sẹ́wọ̀n kejì ìrìnlẹ́sì àti 50,000 àbí ààbí 500 ìlú ma 500 òní ìyẹn ti 500 years òun ni tó wà níbẹ̀ lẹ́yìn sánmà kejì náà ó wá ni ó wá kalẹ̀ láàrin sánmà kejì sálẹ̀ arash náà 500 years òun náà ló wà láàrin lẹ́yìn àlẹ́ arash èyí omi síbi àlàárà sínà tó ní 500 years lẹ́yìn omi ó sì sọ wá kan kí ni ó sì sọ wá kan àlàárà ṣe gẹ́gẹ́ ó ti rísì lẹ́yìn sẹ́nà kejì ni kùrìsí yìí wá ó ti rísì kàfin wá sí àkùrìsí yìí wú sàmá wá ti wà láàrúgbọ̀ pé kùrìsí yìí lọ ọkọ̀ ojú sọ́nà àti lè lọ kùrìsí wà lókè sánmà lẹ́yìn kùrìsí yìí omi wá wà lókè kùrìsí yìí lẹ́yìn omi lẹ́yìn tó wá kékè ní al'arashi lẹ́yìn al'arashi ọlọ́run wà ní kíni lókè al'arashi ọlọ́run wà lókè al'arashi ó sì mọ gbogbo tó kálùkùn sí níbo lórílẹ̀ ayé ní báyìí tí kẹ́kọ̀ọ́ pamọ́ fún bí ọ̀rọ̀ al'arashi bó ṣe jẹ́ òní ilé ìlú jẹ́ ká lè mọ títí bí ọlọ́ọ̀rọ̀ ọba àríkẹ́ọlá alẹ́ àràṣí wọ́n ló dà gẹ́gẹ́ bí àjà fún gbogbo ẹ̀dá pátápátá ẹ̀pẹ́ a ní àjà lè àjà gbogbo tọ́lọ̀ ẹ̀dá pátápátá òun kí ni alẹ́ àràṣí ìpé ẹ̀dá náà alẹ́ àràṣí ọlọ́wà lókè alẹ́ àràṣí àní ọlọ́run jòkó lórí alẹ́ àràṣí o wípé wọn mọ̀ tí bẹ́ẹ̀ wọ́n ala arshi stawa ọlọ́run lókè ara sí o àwọn oníṣọ́pọ̀ sí pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí ara sí pẹ̀tẹ́pẹ̀rẹ̀ bó ìtumọ̀ burúkú nìyẹn ọlọ́run lókè àlẹ́ sí a ní àlẹ́ ara sí ẹ̀gbẹ́ ọlọ́run

ọlọ́run nígbà tọ́rọ tọ́rọ pé wà káàna arṣùlú alàlìmáì alàrásí wà lókè omi alàrásí síkùn ó wà lókè omi ní ẹ̀pẹ́ olóṣì tó wà lókè báyìí oló tó wà lókè báyìí tọ́ níbo láti lọ níbi wá sí àkùrìsí yìí sàmàwáàtí wal arba kò sí bí ọlọ́run tápò ní ayé ẹsẹ̀ ni ó ṣe kí ni ojú kí ni ojú sánmà àti ilẹ̀ lọ ní ìlọ́lọ́run bá gẹ́gẹ́ wá tán ọlọ́run kò sí dá wọ́n tí ẹ̀rọ máa ń ìlú ọlọ́run ti yàtọ̀ sílẹ̀ gbogbo ìlú ọlọ́run mẹ́ká lè mọ títí bí ọlọ́ọ̀bọ̀ ọba àdìkẹ́ọ́lá àti pé ọba tó ní agbára púpọ̀ wọ́n ni wà láyà oúnjẹ mú ṣèǹzóhùnmá kò lè gbúwo kọ́kà ọlọ́ọ̀bà láyà láti sọ méjèèjì láti sọ tó sánmà àti rẹ̀ sísọ kò lè yí kọ̀kà ọlọ́ọ̀bà láyà kò lè ní ọlọ́ọ̀bà lára wàhúwà àlè yìí àlè ọlọ́run bá lọba ọba tó ga tó wà láyé tó ga ọba tó ọba tó tóbi nínú áyà yìí orúkọ ọlọ́ọba márùn-ún kò sí orúkọ ọlọ́ọba márùn-ún òun níbẹ̀ bẹ̀rẹ̀ láti ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ alìkọ̀díù ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ alìyù ẹlẹ́ẹ̀karùn alìazíyù àwọn kọlọ́ ọba márùn tó wà ní ayata kò sí orin ayà yìí aláyà mẹ́rin ẹ̀ kó sẹ́ntẹ́sì mẹ́wàá sí gbogbo ilé ń sọ nípa ọlọ́run káwọn nínú àwọn táàrídì mú lẹ́kọ̀ọ́ nínú ááyà yìí àwọn ẹ̀kọ́ àwọn àǹfààní táàrídì mú níbẹ̀ alákọ̀ọ́kọ́ ìfi orúkọ márùn-ún ilẹ̀ fún ọlọ́run ọba nìkẹ́ọlá gẹ́gẹ́ bá sí káyìn orúkọ márùn-ún ìfẹ́rẹ̀lẹ̀ fọ́lọ̀run nínú ááyà yìí ó wà bẹ́ẹ̀ a sì mọ̀ pé ogbókọ̀ ọ̀kan náà ló ní ìtumọ̀ àtàwọn ìtumọ̀ tí orúkọ ọ̀kan kó sínú Allahu nísìn tó túmọ̀ al-ma'budu sífàtù kíni sífàtù al-uluhiyya al-ubudiyya ó ti kó sínú eh, al-hayyu ìròyìn al-hayat sífàtù al-hayat ìsẹ̀mí ó sì gíní ó ti kó sínú al-qayyum sífàtù al-qayyumiyya ó sì gíní ó ti kó síbẹ̀ al-aliyyu ìròyìn al-uluwu gíga ó ti kó síbẹ̀ al-azim sífàtò al'agbọ́nù ìròyìn títóbi ó sì kìí ó ti kó síbẹ̀. bákanáà nínú dákùnrí jùmọ̀ ni pé ìfẹ́ ilẹ̀ pé ọlọ́ọ̀bá nìkan lọ́tọ́ láti sì ayà ìfẹ́ ilẹ̀ bẹ́ láti bí kí ni la ilaha illahu la ilaha illahu orí ọ̀gá ló túnmọ̀ kò sẹ́nìkan tó tọ́ láti jọ́sìn fún lódodo tó jíká nínú aláàlá àpẹ ilé ìfẹ́ rẹ̀ ni pé ọlọ́run bá nìkan lọ́tọ́ láti sìn áyà ìfẹ́ rẹ̀ rẹ̀ nínú ẹ̀kún mọ́ ìbá ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ jẹ́ àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n sí nǹkan mí papọ̀ mọ́ gbàgbá sọ pé ọlọ́run bá nìkan lọ́tọ́ láti sìn àìpé gbogbo nǹkan mí bá sì lẹ́yìn ọlọ́run ọ̀nà burúkú ni ètí ọ̀dá ni mùsùlùmí tó náà bá ní rẹ̀ kọjá ọkùnrin fẹ́ ìtìtúbá ọmọkùnrin dé bọ́ bákan náà ìfi ìròyìn ìsẹ̀mí rẹ̀ fọ́lọ̀ ìròyìn ìsẹ̀mí ìfẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́run àti sọ lẹ́ẹ̀kan pé ìsẹ̀mí tó tó ni tí kò ní bẹ̀rẹ̀ tí ó sì kí ni tí kò ní lópin òun ìsẹ̀mí tọ́lọ́run ọba nìkẹ́lá náà ọlọ́ni wa tawakkal ala al-hayy alladhi la yamut bára ní ọba láyé tí ò ní kú ọba tí ò ní kú láyé bákan náà ìfi ìròyìn alkọlùmíyà ìdádó ìmẹ́lì bùkátà sẹ́dá kan ìfẹ́rẹ̀lẹ̀ fún ọlọ́run ọba ìròyìn tẹ́rọfà yọ láti wípé alkọlùm ohun yẹn nígbé kò sẹ́dá kan láyé tí ò ní ní bùkátà sí ẹ̀dá mi kò sí èyàn lè dádó kọ́mọ̀ ní bùkátà sí ẹ̀dẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ kọ́dà èrè ní bùkátà sí tí ó sẹ́dá tí ó sì èyàn gẹ́lẹ̀ dídá bá ìkẹtẹ̀lẹ̀ ó ti rí bẹ́yẹn ṣe wà nù a níbi òṣìṣẹ́ òṣìṣẹ́ òun náà níbi wa ba fún gbádà ló kó ní arókù jẹ́ gẹ́gẹ́ bí yóò sígbé oní sile súnmọ́ sẹ́sílé àwà fúnrawa náà ni ó ti nìsì wà náà sọ lè náà sì mí wa bá dírí wà hádìrọ̀tí wà báàdì lè báàdì wà ń lámúyẹ́sù òun kọ́dà mú àwọn èèyàn na obìnrin náà ọmọ ọmọ náà òbí bí ó ṣe wa a níbi ọ̀rẹ́ alábàárìn alábàásí alábàásọ tàṣẹ níjẹ̀ ni a níbi owó a níbi oúnjẹ a níbi àlàáfíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yásá níbi níbi a náà ni ti ní sùn ṣùgbọ́n náà ọba ọba tó dábò gbogbo kálùkù ló ní bùkátà lọ sọ́dọ̀ náà ọba ọba ní kíọ́lá kẹbi kàlẹ̀ kan ayọ̀

wọ́n ní bóò láti wá sọ ayà kọ̀rọ̀ tó ní intansuru lọ́ha yansurukum tẹ bá rọrùn ọba lọ́wọ́ yóò sì gíní yóò rẹ̀ yìí náà lọ́wọ́ wọ́n yìí sábí tí a kò dáàmà fún yóò sì fẹsẹ̀ múlẹ̀ àti pé ọlọ́run sọ wọ́n ní ìtumọ̀ ilé ni pé ẹni tí bá ń ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ó ti ní sìn èso ọlọ́run tí ń ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ọlọ́run ni yóò ràn òun náà lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní sókè ni. áyà yìí áyà tàlùkùrù sí wọ́n ló kó ah, ìsìnmù láì ismu láìlì ààzọ́mí orúkọ náà bá tó tóbi ọ wà ní ayé mẹ́ta nínú kùránì níbo ayatul kùrùsí yìí Allahu la ilaha illa huwa alkin alhayyul qayyum àti ìbẹ̀rẹ̀ alìmọ̀rọ̀nà wà ẹ̀yìn kí ni Allahu la ilaha illa huwa alhayyul qayyum àti súrátù tó wa wà á lẹ́kì lè wò yóò yé lè háyé lè pọ̀jú àfáàgbà pé ní alháyé lè pọ̀jú ismù kíni ismù lọ́yìn àárọ̀nù ó jẹ́ pé ìgbà tí wọ́n bá fi bẹ lọ́wọ́ ọlọ́wọ́ yóò gbà báyìí tí wọ́n bá fi tọrọ kan yóò kúrò ohun oṣù wa náà dáa ni ọwọ́ náà dáa níbi àwọn sàkóyá hayyu يا قيوم برحمتك أستغيث لا تتوانا نعم wọ́n ní àwọn ọkọ̀ méjèèjì yìí ó kó sínú gbogbo tó ilé pẹ̀lú ọba pátápátá tàbáwò dáadáa ó ti kó tọ́pọ̀ sínú ilẹ̀ nínú táàtò onídì mú nínú àǹfààní ni pé nínú ìròyìn tá gbọdọ̀ gbé jìnà sọ́lọ̀ ògbé àtọrun tí kágbà ọlọ́run bá tí ètò gbé tí kè sí sùn gẹ́gẹ́ bí ayà ń ṣe fi nílẹ̀ tá bá fi wá gbàgbé kí sùn kìí sì pèwé ní ọ̀pẹ́ ìdàkéjì kẹyẹ ìròyìn tó péye wọ́n láti kí ni ápìrìnlẹ̀ fọ́lọ̀ ara pé ìsẹ̀mí tó pé náà ni ara pé pé ìsẹ̀mí rẹ̀ alhaji rẹ̀ àti kọ̀lú tó dájú òun jẹ́ pé ní sí kí ògbé àtọrọ inú àfààní tá tó àwọn àrùn tó ń bẹ̀rẹ̀ pé ní àsìfàátù almanfíyà àsìfàátù almanfíyà láti ní àsìfàátù musbata àwọn àròyìn tá ma fi rìnlẹ̀ fọ́lọ̀ òní musbata wọ́n ma ń fíyà àwọn àròyìn tá gbé yóò tá gbé jìnà sọ́lọ̀ pé ọlọ́run kò lè yọ̀ tó sọ́lọ̀ kò lè yọ̀ tó sí òní pè ní àsìfàátù almanfíyà òní látà kó sòrò sínátó wà àti wàlá ya'uduhu hifzuhuma wa huwa al-'aliyyul 'azim orí ìkọlọ́run bá láyà sísọ́ sẹ́mà àti ilẹ̀ kan wá tóbi gbogbo kan láyà pé ilé ìtí kò jù mí lọ rárá nǹkan kò sí ìrẹ́kan tó tóbi tọ́kọlọ́run bá láyà láti tọ́ láti mójútó wọ́n ní àsìfáàtù mọ̀fíyà nǹkan tọ́lọ ń gbé jìnà síra rẹ̀ wà lámúyú lájú kò bí ma ẹni kò sì bí ara sùfàtò mọ̀ fíyà òun náà nìyẹn bákan náà òmúmù mọ́lìkì láàyè ni pé ọlọ́ọlọ́run ọlátọ́ kárí gbogbo nǹkan ni pé ìkápa gbogbo nǹkan pátápátá ó wà fọ́lọ̀ ọlọ́ni làhú tọ́wọ́ bá ní sí máa fi sàmáwáátí wà máa pẹ̀lá gbogbo tó ó ní látara bẹ́ẹ̀ bá wá fi mọ̀ bẹ́ẹ̀ ilé ìwé wà bí pé ajẹ́gbẹ̀ ìgbẹ́jẹ́ pé kò sẹ́ni nínú ọlọ́run bá lórí àgbọ́dọ̀ sí pé bá ṣe wùwá bẹ̀ àbí ká sí bẹ́ẹ̀ni tó nìkan bá sì fẹ́ àbí ẹ̀kọ́ ni tí ẹ bá gbé ní gbogbo kìlà nísìn ṣe bí gbogbo wá ti bẹ́ẹ̀ lóṣè àbí ẹ̀kọ́ ni ìyẹn bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátápátá ìyẹn gbé ṣe àkókò ní tán bí ẹ bá ti fẹ́ ní kíni iná ìlú ó sì àìpé gbogbo tí ń bẹ láyé ìyẹn náà ló láti gbọ́dọ̀ máa bí ìtumọ̀ rẹ̀ ni wọ́n ní bákan náà ìdájọ́ ṣẹ̀ríà láàrin àwọn èèyàn àti ìmọ̀ ṣàtúnṣe láàrin wọn ọgbọ̀dọ̀ jẹ́ kíni ọgbọ̀dọ̀ jẹ́ tí ó fara ti ìdájọ́ ọlọ́run kéèyàn máa gbára lé ìdájọ́ ẹ̀dá àti àwọn common law ó ti rí sí lórí ẹ̀nà kan nínú ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run nígbàtà ti ní múlùkù ìkápá sẹ́mà ti ọ̀tọ̀ lọ́wọ́ bá ní ìdájọ́ tó wà ń bẹ̀rẹ̀ nǹkan ọlọ́run bá náà lọ́gbọ̀dọ̀ jẹ́ ọ̀gbọ̀dọ̀ jẹ́ tẹ́lùmí ara rẹ̀ ni ìgbé ẹ̀mí ọmọ èèyàn fúyẹ́ lórí mùsíbà tó bá bá àti ìyọ́nú sí kádàrá ọlọ́ọba àtàkọ́lẹ̀ rẹ̀ tó tó tọ́wà ti mọ̀ pé ìtí ń bẹ́sẹ́mà àti rẹ̀ ọlọ́ọ̀lórí tí nǹkan ká bá ṣẹlẹ̀ sínú mùsíbà yóò sì ni yóò gbà sallallahu alaihi wasallam nígbà ọmọ rẹ̀ kánà ọmọ rẹ̀ lóbìnrin ọmọ rẹ̀ kú àmẹ́bí wa ránṣẹ́ sí pé ẹ sọ fún pé ìtọ́lọ̀ ń gbà ọlọ́ọ̀nà lónìí èyí tó fún wa náà ni gbogbo nǹkan pátápátá ó falitasbir walitahtasib ẹni kọ́ ya ṣe sùúrù kọ́ ya máa wẹ́sàn lọ́dọ̀ lọ́wọ́ lójú mùsùlùmá tó bá ní láfẹ́dù ilẹ̀ ní láì mọ́ àfáàgbà ìtọ́lọ̀ gbà òun ló ní wà láwú mọ́ àkọ́ èyí tó fún alẹ́ òun rẹ̀ lóní tó gbẹ̀ òun rẹ̀ lóní ọ̀kan náà àwọn ìyàwó àbútọ́lé akọ́ àbútọ́lé ha nígbà ma rẹ̀ kú ọkọ̀ sí lára jù ọkọ́mọ̀kọ́mọ̀ gbádùn bà tí ọmọ yíó wá kú kọ́kọ́ tó dé wá sọ ara ní ẹnibọ́jọ́ mọ́ tún fọ́ ikú ọmọ òkọ́kọ̀ òun sọ nǹkan ọkọ̀ ó sì gbà tọ́kọ́ wọlé ó níbò lọmọ ọmọ ó ló balẹ̀ òdì sákàlù ó balẹ̀ sákàlù yẹn nínú gbólóhùn táóríyà rẹ̀ kí láti wà ní ọ̀gbẹ̀rún oníkásọ kan ó ní tìmọ̀ méjì ọ̀kan súnmọ́ ní ètè wá sọ́pọ̀ lọ tí yẹn bá sọ tí yẹn gbà lérò rẹ̀ òun lè sì gbà lérò tí yẹn sọ sọ ọ́ balẹ̀ pé ah,

Hmm. ẹ̀dàkọ̀ ẹnìkan tó bá yáwa ní káfí igbá àpọnni káfí sàkójú ó yáwa ní igbá àpọnni pé káfí pọnni igbá káfí pọnni tọ̀ ní ìgbà tó wá nígbà ó wá fẹ́ gbogbo ẹ̀ tó bá wá béèrè pé igbá tí mo fún yín kọ́ sí áàpù àbáyà rí pàní fún àbíródé ṣebí nǹkan rẹ̀ náà ni áàpù náà ni ìtọ̀ ọmọ tọ́lọ̀ fún wa ó sì gbé ó ti gbà mkẹ́ ọ̀pọ̀ bá yàrí kí ló ṣẹlẹ̀ yọ́ àpọ̀bìnrin ọjà rẹ̀ gẹ́fà tó wá tó mú tó ṣe yí tó sì gbá lọ sáwó ọwá lọ bá nígbà Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tó já ṣùgbà fún yí à yà lẹ́wì ó ní barakallahu lakuma fi laylatikuma orúkẹ́ ẹ̀sùn láàrùn àṣọ ìmọ́jú ọlọ́run kó fà àlùbáríkà sí fún ọlọ́run sì fà àlùbáríkà sí obìnrin wọ́n bímọ bí wọ́n sì gbé ọmọ òun gbára ọ̀dà náà ni wọ́n sáré gbé lọ pé tọ̀ alhamdulillah àwọn ìṣe ìfọwọ́kọ ó sì tahnik ó sì fọmọ náà ó ti yé níbi

ọlọ́pọ̀ sọ wà tẹ́lá láti mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ìdọ́lọ́ lọ́pọ̀ sáàlékọ̀ àgbáyé fún wa ọmọdé ọ̀nà ẹ̀sọ́ àti bí wọ́pọ̀ láti tó ìpọ̀ láti kàrẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وعليكم السلام Thank you.

嗯。行。